أسير في غياهبهم أسير أسير في سجونهم حقير أسير في غياهبهم أسير أسير في سجونهم حقير يدنس عزتي عز رماني على الرمضاء يلفح الهجير يدنس عزتي عرج رماني على الرمضاء يلفح الهجير على الرمضاء يلفحني الهجير يدوس كرامتي حينا وحينا يقطر وهو خمار سكير يدوس كرامتي حينا وحينا يقطر وهو خمار سكير وأنات الأسارى شاهدات على ملياركم أين الطريق وأنات الأسارى شاهدات A ton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 إخوة الإيمان عباد الله نتحدث اليوم إن شاء الله نتراجع عن زيارة القبر إخوة الإيمان واعلموا أنه تشرع زيارة القبور للعلم أعظم بها مذكر الآخرة شريطة أن لا يكون عندها ما يغضب الرب سبحانه وتعالى كدعاء المقبول شيخا كان أوليا والاستغاثة به من دون الله تعالى أو تزكيته والقطع له بالجنة ونحو ذلك قال رسول الله صلى الله عليه وآله وسلم كما في صحيح مسلم إني كنت نهيتكم عن زيارة القبور فزروها فإنها تذكركم الآخرة ولتزدكم زيارتها خيرا ومن أراد أن يزور فليزور ولا تقولوا هجرا والنساء كالرجال من استحباب الزيارة للقبور لوجوه الأول عموم قوله صلى الله عليه وآله وسلم فزروا القبور يدخل فيه النساء الثاني مشاركتهن الرجال بالعلة التي من أجلها شرعت زيارة القبور فإنها ترق القلب وتدمع العين وتذكر الآخرة الثالث أن النبي صلى الله عليه وآله وسلم قد رخص لهن في زيارة القبور الرابع إقرار النبي صلى الله عليه وآله وسلم المرأة التي رعاها عند القبر في حديث أنس رضي الله عنه الذي رواه البخاري مر رسول الله صلى الله عليه وآله وسلم بامرأة عند عند قبره وهي تبكي وقال لها اتق الله وارجعي لكن لا يجوز لهن الإكثار من زيارة القبور والترجل عليها لأن ذلك لم يقضي بهن إلا مخالفة للشريعة من مثل الصيام والتبرج واتخاذ القبور مجالسا للنزهة وتضييع الوقت في الكلام الفارغ كما هو مشاهد اليوم في بعض البلاد الإسلامية ويجوز زيارة قبر من مات على غير الإسلام للإبرة فقط والمقصود من زيارة القبور شيئان انتفاع الزائر بذكر الموتى والموتى وأن مآلهم إما إلى الجنة نسأل الله ذلك وإما إلى النار أعاذنا الله من ذلك وهو القرض الأول من الزيارة ثانيا نفع الميت والإنسان إليه بالسلام عليه والدعاء والاستغفار له وهذا خاص بالمسلم وأما قراءة القرآن عند زيارتها فمما لا أصل له في السنة بل الأحاديث المذكورة في المسألة السابقة تشعر بعدم مشروعيتها وبما يقوي عدم المشروعية قوله عليه الصلاة والسلام كما في صحيح مسلم لا تجعلوا بيوتكم مقابر فإن الشيطان يفر من البيت الذي يقرأ فيه سورة البقرة وقد أشار النبي صلى الله عليه وسلم إلى أن القبور ليست موضعا للقراءة شرعا ومن ذلك حث على قراءة القرآن في البيوت ونهى عن جعلها المقابر التي لا يقرأ فيها ويجوز رفع اليدين في الدعاء لها ولكنه لا يستقبل القبر لا يستقبل القبور حين الدعاء لها بل الكعبة لنهيه عليه الصلاة والسلام عن الصلاة إلى القبور والجماع مخ الصلاة ولبها كما هو معروف فله حكمها وإذا زار قبر الكاهن لا يسلم عليه ولا يدعو له بل يبشره بالنار قال عليه الصلاة والسلام حيثما مررت بقبر كافر فبشره بالنار كما روى ذلك إمام الطبراني والمفرد السني بسنة الصحيح وصحح الإسناد الإمام الألباني رحمه الله ولا يمشي بين قبور المسلمين في نعمين ونرها والرياحين والورود على القبور لأنه لم يكن من فعل البلد ومن كان خيرا لسبقونا إليه وأخيرا ما يغرم عند الخمور ويغرم عند الخمور أيوة الإغراء ما يأتي ذكره أولا الذبح لوجه الله بقوله عليه الصلاة والسلام لا أقرب للإنسان قال عبد الرزاق بن حماد كانوا ينقرون عند القبر بقرة أو شاة كما روى ذلك أبو داود ويسنده على شرط الشيخين ثانيا رقمها زيادة على التراب الخارج منها ثالثا عليها بالكبد وأنه رابعا الكتابة عليها خامسا البناء عليها ثالثا القعود عليها روى مسلم عن جابر رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وآله وسلم أن يجسس القبر وأن يقعد عليه وأن يبني عليه أو يزاد عليه أو يكتب عليه سابعا الصلاة إلى القبور لقوله عليه الصلاة والسلام لا تصلوا إلى قبر ولا تصلوا على قبر رواه الإمام الطبراني وصححه الألباني ثامنا الصلاة عندها ولو بدون استقبال قال عليه الصلاة والسلام الأرض كلها مسجد إلا المقبرة والحمام كما روى ذلك الإمام أحمد والترمذي وصحح الإسناد الألباني في صحيح الجامع تاسعا بناء المساجد عليها قال عليه الصلاة والسلام كما في صحيحين قاتل الله اليهود وفي رواية لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد اتخاذها عيدا هو العاشر النقطة العاشرة تقصد في أوقات معينة ومواسم معروفة للتعبد عندها أو لغيرها قال عليه الصلاة والسلام لا تتخذوا قبري عيدا ولا تجعلوا بيوتكم قبورا رواه أبو داود وأحمد بإسناد الحسن وحسن الإسناد إمام الألباني الحادي عشر السفر إليها قال عليه الصلاة والسلام كما عند البخاري في صحيحه لا تشد الرحال إلا إلى ثلاث مساجد المسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وسلم ومسجد الأقصى 12 إيقاد الفرد عندها والدليل على ذلك عدة أمور أولا كونه بدعة مهدثة لا يعرفها السلف الصالح ثانيا أن فيه إضاءة للمال وهو منهي عنه ثالثا أن فيه تشبها للمجود عباد النار ثالث عشر قطع عظامها والدليل عليه قوله عليه الصلاة والسلام إن كسر عظم المؤمن ميتا مثل كسره حيا أقول ما تسمعون واستغفر الله لي ولكم إنه هو الغفور الرحيم جعلني الله وإياكم من الذين يستبقون الدولة يستبقون أحسنه لله رب العالمين الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه كل الميامين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في شأن من الشهور وأشهد أن نبينا محمدا عبده ورسوله قائد الجر الميامين أدى الأمانة ونصح الأمة وأعز الأمة وكسب الله بدعوته الأمة وجاهد بالله حق جهاده حتى أتاه اليقين اللهم صل وسلم وبارك وأنعم وأكرم على هذا النبي الرحمة وعلى آله وصحبه أجمعين alhamdulillah abúgama àbáwọlé owó mọ̀lí subhanahu wa ta'ala múlẹ̀ akúnmọ̀ ẹ̀ ká yàtàmọ̀sí ìka ẹ̀ yàtàmọ̀sí ìfúnmọ̀ni ẹ̀ yàtàmọ̀sí ìzọ́ ẹ̀ amìmí ibi tó yókù àbúkọ̀ náà nyára ìwé èso ṣòwò máa na ìmìmí wà mí tó yókù ẹ̀yìn wọ́tà ojú wẹ̀yìn nítorí ọ̀dọ̀ wọn wọlé káyíká ìnáka mẹ́yẹ́dọ́ ẹ̀yìn àpò mẹ́yẹ́dọ́ ẹ̀wọ́n tó wọlé ogú ìfúwé èsù màdá náà jẹ́ káwó èsù ẹni ogú ẹ̀lẹ́bẹ̀ẹ́lẹ́bẹ̀ẹ́sì àgbáwọ̀ àyẹ̀kú kí mi láàmì tó ya wáyé yá àkọ́bà fúnra ọdọ́ ihe ọ̀tá ọ̀nà wẹ́rẹ́ ní hálà náà rẹ̀ ányá òkú lójú orílẹ̀-èdè ẹ̀ ányá ọ̀rẹ́ nítorí islam tẹ́lẹ̀ ihe ọ̀gáyà ilé nìkúkú wé yìí ká ọba mẹ́tayá sáma yẹ kúrò lórí àwọn ní ìjọ ìjọ náà rí ká àtàrí sáyẹ̀tẹ̀ Ana Ana Ana anára ìwúra anára ìkọ̀gbẹ́yìn ọ̀nà ìjẹba àtàfẹ́lẹ́bà lóògbà ayọ́mọ́lẹ́nà àfọ́mà áàkẹ́wí ni ọ̀rìnàdà àtọ̀rọ̀ láì ìsúgbẹ́dà àtàwò ọ̀rìnà ìrùkú tuntun mú ìgbọ́ra lọ àdíyá muhammadu ya muhammadu mọ̀gbọ́n àbúkà nínú gúdán sáàbí ló wà ní ṣe iná máa kàrúgbó nínú gúdán ẹgbùkútù tẹ́ jẹ́ ọmọ àlókùnmókún ẹni máa kà ní ní máa kú àpé àlọ́nà ìka ẹ̀yìn ọ̀nà ní ọ̀gá àtà ọmọ ẹni tó mọ́ yà mẹ́rin ọmọ rà ní ìjẹrẹ Ìmọ̀ràn pé ẹgbọ́n náà ìgbà ẹwọ́n náà ẹ̀mẹ̀lẹ́ الفيديو ان الفيديو ده التوجيه يقول لي ده بقى ده كان هو ده انا بقول انا ولا بعمل ايه فاعله بقول لي اطلع شنو بقى انا وانا جاي وهبنا الموضوع ده àtàkùnlélà wọ́n gbogbo ìgbẹ̀gbọ́mọ́ wọ́n àtàkùnlélà àtàkùnlélà ti ṣúgbà láti tẹ́lẹ̀ àìkẹ́ ìwọ̀n àti ẹnu máta lẹ́gbàá fẹ́kẹ̀ẹ́ lọ ìjẹ́pà àìkúwá Bájábájá nínú ilé ìgbò pẹ̀lú lẹ́lẹ̀ ilé ilẹ̀ ẹ̀rí ìṣòrí náà ó ti tó tó borí. Táàmà àgbókù bá lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ náà, àwọ̀rẹ́ ìlú ṣẹ́rù ìlú ṣẹ́ àjẹ́kẹ̀ẹ́

يا صاحب الجلالة ثم أنا والله يدري بدونه كنت من النبي صلى الله عليه وسلم من كتابه أكما قال هو ذا كنت من يعكما أنا كنت سيدنا بكر رضي الله عنه وارضاه والسلام سيدنا بكر كما أعيد به ẹwà ìta náà wà náà ha lówó yà kan lówó ní ìwú sàhábì inú koran wọ́n yà wà gan ṣe dáwà á wọ́n ti kàmá kuma ilé yàrá kọ́ wọn náà kára ká pé wà ló jẹ́ rẹ̀ náà zama aboka a zan wuri birane samuwa ya kama ne ne mata wasu musallallahu alaihi wa sallam ina hadisu na ke imamu musulmi wanda wani sahiha ọka mai biya wani ni kawai ne kula ne ọyí ne he islamai biya wani bóòrè àná ìwé ń lè he ìlú owó ọ̀mẹ́ta wá sọmọ ẹgbẹ́ ìrìnlẹ̀ àbúkà náà bí ìjà ìyá náà bí ìyànbá ìdúgà ọ̀yìn àdẹ́kọ́ ẹ̀yìn lè ní bí ka ọ̀gbọ̀n múlẹ̀ ní ìjọ lẹ́nà ìdúgà wójú ìdánumá kanáà náà dà í àbí búrú inú ìyàwó bí búrú ní nàbára ẹkọ́rẹ̀ náà dé lọ́tún orí

amma abun ne zon ne zuwa kare yanyi ana ita ọmọ rẹ̀ jami'in ọmọ rẹ̀ báfẹ́ onye ne kẹ́nẹ̀ẹ́ lè mẹ́rin gúgbà lọ́rẹ̀ àkùnrin kọmọrún ẹ̀rẹ́ lè mẹ́rin gúgbà wọn sẹ́mẹ̀ àbókè jẹ́rẹ̀ náà wọ́n náà yá wá bẹ̀ ọ̀ẹ́kọ̀ọ́nà tó mú

mẹ́tọ́lẹ̀ wà nọ́tún ní he ọ̀nà ẹ̀kọ́ owó ní ìyá ọ̀dọ́ rẹ̀ yíwẹ̀ yóò náhúnlẹ̀ ọ̀dọ́ mẹ́wọ́rẹ́ rẹ̀ kọ́nà gbọ́ ìrùlẹ́ta ọ̀nyẹ́ mẹ́ta wọ́kẹ́gìrì lọ́mùta ọ̀dọ́mẹ́tọ́lẹ̀ ọ̀gbọ́n ka international car onye na-enye na mbiara ọgbọ̀n ọ̀nàrùká àníbì tó máa rẹ̀ sọ́lá ọ̀rọ̀ ẹwà pẹ̀lú wọn náà onye ne sàdébì ti dé ìfà ọ̀ṣọ̀rọ̀ tó bá wọn ọ̀pọ̀rọ̀ kà ní ààrẹ bí sàájọ́ ní ọjọ́ ìrìn àrọ́gà ilé ọ̀rọ̀ ẹ̀rọ náà ọ̀nà ní gúdí abdulrahman ibn abi bakr rọ́jọ́ lọ́wọ́ ní gúdí ẹ̀rọ kan kawe o kan ni yo ka he an kawe o tu tu na de shi de ka ni ni ka obona ina tulu da ani lo ni de ni ku sa ona o ri do we ni ana de bi do we ni ini jono lo nya no nya ko o ka e ni ona ma ne ina ni ni ma bu ba da wa láti lébì ìjọ yẹn lọ́ka ní àwọn ọlọ́wọ́ orí ìwọ́n ní ìlú wá lè lọ́wọ́ ìbọ̀lẹ̀ tó ní lálébì bàrá ìjọwà lẹ́mọ́ ìjákà àkà wá lápàdà lóòjọ́ ana àkàbà ọ̀nà ọ̀rẹ́ a níbi ọ̀nà ọ̀nà ìjọ òkú ìbọ̀lẹ̀ ọ̀nà ọ̀nà ìjẹ́ mọ́kàtí òkú bàwà tẹ́lẹ̀ ọ̀hán àmìríkà gúdù ọlọ́jà iná ọ̀nà problem àlébẹ̀lá àmìríkà àmà àlébẹ̀lá búrúkà ọ̀rẹ́ na ẹ̀rọ ní ìjú orí ìsúnì lọ́rùn àwọn àrọ̀ ọ̀nà rẹ̀ yìí ìbá ní kẹrọ mi ka ẹ̀rọ̀rọ̀ ka ọjọ́ mẹ́rin ẹ̀mẹ́ lé ẹgbẹ́ ìkúta tó ಇದರಿಂದನೇನವರು ಅಗುಲ್ಪನ onye ụkwụ na-awụnye ọichiche ri ya ọgbụrụ ihe a na-aga nye na-ebuje ụlọ ya ọga dị akọba dị ilu dị anyị tabaru dị bara ara na-ete n'inye nwa akwenye mene onye na-ekwunye ngwa dị na ya ọgara ya dị bara ahana na ya atụ na atụhọ ahana na ya atụ na-asị n'ọbịa abẹ́ ọ̀rẹ́ ìgbẹ́ ha dí ní ìrẹ̀kẹ́ ní àwọn akóró náà ẹgbẹ́ ìyàmọ̀ ní ààrẹ sí ìrẹ̀ ìrẹ̀ ayé ilẹ̀ tí ó kó kú lọ́rọ̀ wẹ́rẹ́ tẹ́bù láti ẹkùn ìjọba lúrẹ́ta ẹnẹ́kùnrin ẹkùn jùmọ̀ àmà ní kùjùmọ̀ tẹ́lẹ̀ síbú yìí na láàgbọ́ iná nà náà tó jẹ́ ẹ̀rà náà ẹni ẹ̀mà tó fi ìjà lọ́rọ̀dọ́dọ́dọ́ lókè lọ́rọ̀ wọn lẹ́tara ilé ìwé ìjọ ilé ìjọ ana àkúdó bẹ ya ana àkúdó wọn pàǹgò wọ́n ti lọ rí àmà ti júmà ẹ̀nẹ́ni júmà lọ́n jẹ́ orí fún àwọn ọ̀gá ọ̀gá yóò kéde lórí ẹ̀mà àmàlà rí rẹ̀ yíya náà ẹ̀mà akọ́rẹ́ká kẹ́kẹ́ tó ti tó ti tó ti kúrú rẹ̀ mú lọ ìdí ẹ̀rọ àwẹ̀dẹ̀ àwọn àpọ̀ ẹwọ́n nọ́nà nù àwọn àmọ́ ọ̀dẹ̀ kuma ẹwọ́n nọ́nà wọn lọ́mọdé kàákà ọlọ́mọdé kàákà òmùdí òjò lọ́mọdé gbá láàrín arọ́sùn sọ́lọ́ ẹ̀rẹ̀dọ́lá zọ̀wọ̀rọ̀ zọ̀wọ̀rọ̀ azọ̀wọ̀rọ̀ ana ìtọ̀síkọ̀ sí ọ̀tọ̀ mọ̀bálà ẹwọ́n náà náà bòrò ọ̀nyẹ́ náà náà lẹ́ka kẹ̀ náà bò ó àgọ́ kẹ ọ̀yìn náà ní báyìí mú rèé ẹ̀yẹ mú náà ọ̀yìn náà mẹ́ta ẹ̀nà sáma ẹ̀kú ìdá ní ti ẹ̀yẹ mú náà ọ̀yìn náà bẹ̀rù ẹ̀ lẹ́kọ̀ọ́ oṣù ẹ̀yẹ mú náà ọ̀yìn mẹ́ta ẹ̀yìn mẹ́ta sí ní ọ̀yìnlá ìyẹn mú ẹ̀nà wọ́tà dẹ́gbẹ̀ kéde àmàlẹ́yọ̀tọ̀ ọ̀tọ̀ every juma every juma every ọ̀tọ̀ lọ́nà bíjà ìmọ̀lẹ́wò lé lóòdó tó mú ní sọ́lọ̀ wà àgbáwọ̀ ayébáyé ma nàta náà tún ló ka báwọ̀ kanyẹ náà ní ẹkùn ní ìdàgbò olóògbò ka àdíjẹ̀ máa wọ́n bá rẹ̀ lè ló mú sọ́lọ̀ wà ààrẹ wọ̀n ká ẹni ní kúta kútó náà ìkẹ́ ìgbòkó orí ọ̀rẹ́ ti mẹ́ta àyíkì ọdún tí ìlú ẹ̀rẹ̀ sí dọ́wọ́ olùkọ́ kẹ́ni ẹ̀rí náà nàmọ̀ ìlú à ìlú ọ̀nà ẹ̀ka àbọ̀ ọ̀rọ̀ ẹ̀ka fọ́mì táwọn ìjọ́lẹ̀ ọ̀tẹ́ ọgọ́mọ̀nì yẹn wọn jẹ́ náà dẹ̀ ata máa yẹ láta ọ̀rọ̀ náà mẹ́ ẹ̀ á nípa mẹ́ ẹ̀ ẹ̀yẹ́ náà kò ojú àti kàkà mẹ́ bí èlò kò ojú ọ̀ àhàn pẹ̀lú ọjà ìpọ̀tẹ́ ọ̀nà mẹ́

one something more why in the usual ma to a ẹsùn wọn wà ní ẹsùn ẹ̀ka ìnẹ́rẹ̀ ìlú máa jẹ́ lọ́rùn ní ìgbèrè ìlúrẹ̀ kí ihe wà ní gàdé fún ẹ̀yìn kúrọ̀lọ́dọ́ ìlú ọ̀rẹ́rẹ́ mọ̀dọ́ mẹ́kọ̀ ọ̀rẹ́ sọmọ ìjẹ́pọ̀ ní ẹgbẹ̀rẹ́ ìgbèrè dọ́mẹ́kọ̀ ọ̀rẹ́ ẹ̀ka ẹ̀yàrá wẹ́ẹ́sù tó ìkọ̀lọ́ àìsídọ̀ ọ̀nà nínúra ìtọ́nà bí ìtẹ́lẹ́mùtù ìbá àpà anákọ̀ọ́lọ́ sí ní ìgbúta ọ̀gbọ́n wa ọ̀lùká ogbé náà tó tẹ́lẹ̀ àwọ̀ lóòmù ẹ̀dà káná olóde إنا إن شاء الله بكم لاهدون الحمد لله للمستسلمين منا وللمستهدرين أنتم لنا فرض ونحن لكم تبع أعطي أنت من يعلم أنا أتجرب ربا يبقى أقول أعطي أنت من يعلم máa sálámà yìí pẹ̀lú náà tó fẹ́ iná bá àwọn aláwọ̀ orí òun ni òjèrè yìí wọ́n ní bàbá iná náà dọ́wọ̀dé àtàlù ẹ̀ máa náà rẹ̀ ẹ̀wọ́n ní wọ́n náà dọ́wọ̀dé ẹni wọ́n ẹ̀mí yá ẹ̀ka ẹ̀yà ẹ̀rẹ̀ ẹ̀yà ẹ̀rẹ̀ lérò àtàwọ̀ wọ́n ní máa ní sálámà lọ́nù kọ́ yóò rí ìsinmi lọ́nù ọ̀rọ̀ ní ìdá ó pẹ́ náà ìlọ́dọ̀ ọ̀dọ́ wà ọ̀yẹ́ mọ̀ lọ́dọ̀ ní ìdọ́ ọgbọ́nwa àwọn yẹn náà ròyìn àwọn ọ̀rọ̀ jọ anáàmì tó màdúwà àdúwà ní ọdọ̀ ẹ̀rẹ̀gbà ọgbọ́ndan oríkòrí ní ìwọ̀n náà tẹ́ yé ìwá lọ́rẹ́ ọgbọ́n anáìka ẹ̀nẹ̀rẹ̀ ọ̀tọ́ lọ́nà náà ẹ̀kọ́ náà kí ẹ̀rù قالوا يا بايع قالوا حديث صحيح قالوا حديث ضعيف حديث انه حديث زي كده انا هقرا قالوا ان حديث ده كله مش كده كله الله àti àdíjọ ní àkókò ẹwọ́n jà ọ̀tọ́lọ́pẹ̀lẹ́yìn ààrẹ ìyẹn ló ń túnbẹ̀ láàrin ìdáhùn ike ayẹyẹ tí ó náà wòtàkà ọgbà àmọ́ wèrè ìwé náà náà fọ̀rọ̀ kànyà tó gbẹ́mù kúrò lọ́wọ́ ẹ̀sẹ̀ ìsọdọ́ ka ọ̀nà ọ̀tún mẹ́wàá ẹ̀dá ọmọ orí màá máa mẹ́ẹ̀ yọ. adé ti kẹ́ nìkan wọ́ yẹ̀kọ̀lù náà alẹ́ ní sọ́ọ̀nì ọ̀túnlẹ̀ tó wọ̀ ọ̀tẹ́lẹ̀ ẹ̀yà kàrẹ́ ìdílé àrọ́ńtó mu yẹn náà ìgbóńtó mu yẹn tó ọ̀tún yà bó kó rẹ̀ ọ̀tọ́ ní bídà aláìka èyí mẹ́ta ẹ̀ ní àdínú tó mú tó mọ́ àyàtọ́lá dọ́tọ́ ọ̀tọ́lá owó àtọ́lá kẹlẹ́ màkéwù ilé lókùnrin lọ́ka إن حديثنا الإمام مسلم ولا يشبهها ولا تجد ذلوككم قبورا أو لا تجد ذلوككم مقابر àtúnmìlì yá wọn ní kọ̀ yá tún máa ń tọ̀ ọ̀gá àyàn ilé ìlú kúrò. Dọ́kítẹ́mẹ̀ ìnà ṣẹ̀tọ́n ìròmìnà fẹ́ẹ̀sì. Àwọn ṣẹ̀tọ́n gbẹ́lẹ̀ léwu lèbi. Léèrè Hánọ́bẹ̀ àlẹ́lì yóò kọ̀ bí ìṣòro ti bákọ̀rọ̀. Ilé ní ìyẹn náà ti ló ti bákọ̀rọ̀ náà. Ṣèjọ́ ni àrùjẹ́ náà mẹ́lẹ̀ léwu náà. Tó lówó yàtà ọlùdá ọba anyị eze maka ewu àdúgbèrè ihe afọ ọ ga-anya na ekele maka ewu ahụ ọnụ ọrụ atụrụ ụzọ ìlànà ọ dị ha ọdún lọsọdọ ọrụ ahụ ụlọ ego ha ihe eze maka ewu ọbara lọdụ anọ ga-anya dọdụ ya ọnaka aka fada fada kwụrụ ịla ọsẹta ìgbìmọ̀ na ẹlẹ́bẹ̀ ọdún ụlọ ọsẹta ọdún mẹ́ta ìlọ sáà ọdún mẹ́ta ìlọ sáà ọdún mẹ́ta ìlọ sáà ọdún mẹ́ta ìlọ sáà ekuru kɔ ebi ya wo lɔ ɔnyɛmu anyɛmɔlɛ titi yɛ kɔ ɔlɛ kari adi dɛwɔlɛ kaka yi fara o ŋutɔ mu sɔlɔ lɔ ɔlɛ sɛlɛ ɔlɔ atɛlɛ yi ka ìsáná ni ìgbìlá lẹ́mẹ̀kẹ́ lò áàrẹ́kẹ́ ẹ̀sìn olókàtà ọ̀hún áàrẹ́kẹ́ wa màdúrà tí a kò wáyé lẹ́bẹ̀ẹ́ ọ̀gá àmá ada ìkànnà bèbè ìkùkù dada àmì ada ìkùkù jáde ìgbà àbí ìkìkìmla àbí ìkìkìmla àmàdúà ọ̀gá àgbòdì ìbádà ọ̀nì àbáni onáwọ̀lẹ̀ ìgbẹ̀rẹ̀ ìkìkìmla àti ìwé ìbìsọ́lọ̀ ẹ̀kọ́ ìwọ̀n àdúà pọ̀ honor worship. And now in Israel, in Israel, dọ́bì ara ìgò nílé gbẹ̀gbẹ̀rẹ̀ ní ìsàlọ̀ ní àpọ̀ áńkà báyìí ọ̀nà nàìjíríà ẹgbẹ̀rẹ̀ ya mẹ́ka báńdà rẹ̀ sọ́lọ̀ ikú àtọ́lẹ̀ jẹ́ lórí náà ìgbẹ̀ àtọ́lẹ̀ jọ ní ọwọ́ bẹ̀rẹ̀ mi sọ́lá ìmọ̀ àkúsọ́lá wọ́n wà níbi ìjẹ́jẹ́ wọn wà màtọ́ yá o olórí ẹni kú káàkiri yá sí ọ̀gá ọ̀nà lè ẹni mọ̀ pẹ̀lú àyà anáàmì ọ̀ta lọ́kàtà nyàrin wá o nyàrin wá o ẹni la ọ̀nà ìlà mà ẹnu bí ra o alùpùpù sọ̀tọ̀ sọ́lá mẹ́ka ka àkúrà hàn wà olóríkàkùn náà dáìka ẹ̀sìn ká ó nìjọ́ ìjọ́sìn wọ́n mọ̀ ní àpàdé àrùn wọ́n tó rí dọ́ka inni ọba ṣírù kàbí náà máa ti news of hellfire ọ̀nà ààyè ìmáàmù tọ̀wọ̀lẹ́ ọlọ́lọ́ àti ìgbìmọ̀ ìkòmí ní ìmáàmù àlùbáni lọ́sìn náà dáná sọ hey olóńgbà tí ìdọ́nà ọ̀jẹ́ sọ̀rọ̀ ọ̀dọ́ mi kú dáre rẹ̀ agbọ́nà na mìí ya rẹ̀ jù yẹ ọkọ́mùrí ọmọ àwọn gànyẹ ilé ní kókó mú nílò àwọn náà na mẹ́rẹ̀ẹ́rẹ́ tó yí padà ọ́sáwọ̀ ẹ̀lẹ́ẹ̀lẹ́ àdàwà wọnú àtọ̀ àdàwà wọnú àtọ̀ tí wọ́n padà ọ́tọ́ àwọ̀ tó àwọn náà gànyẹ lélẹ̀ despite the fact that sunna náà orí ìjọ́dọ̀ ọ̀rọ̀ ayé wẹ́n nílé kọlọ́ọ̀mẹ́ nílùú káàlù sunna alhamdulillah kó náà ọdọ̀ sí ògùn níwájú e ka àkókò kútó náà wọ́n ìsìlẹ̀ ló wà pẹ́ǹtì ló wà ka plásà ló ní ẹ̀dẹ́ tú blọ́ọ̀kù fún náà ló plásà ló wà pẹ́ǹtì àkókò ló wà kó mọ́ọ̀rì yóò ní kó wà kó fúláwà ló kó fúláwà ní kílẹ̀ fẹ́ẹ́ lọ àbẹ́sẹ̀ ẹ̀yàn aya nìkan aya nìkan yóò kònyá ìná ẹni àni dọ́ọ̀dá ìní rẹ̀ náà àgbáwọ̀ anìkí mọ́mù alìkí mẹ́ka rahimahullo kìtàbí wú wà látàbí wú ẹkọ́ tó fẹ́ tó wà sáàsàn àtúrẹ̀ tàbí iná ìkọ́nà ka a bísínà kọ́sùmá ìkọ́nà àṣánà ọ̀hún ìhún àtúkọ̀ ọ̀wẹ̀ ni lọ́ra ká wó inú mọ́ wa ìsánà inú mọ́ wa anáàjà ìkáwọn ìyẹn ni àtàtàwà tún náà ìsọ́nà àyìn mọ̀ ọ̀nà dé ìsọ̀jà ìgbàwọ̀ nìyẹ ọmọ bá jà ìgbé ìyẹn kìsọ́rì dáàtọ́ jìnrì án ké ẹkùnkùn mẹ́rà mẹ́rẹ́ àjànyá kìsọ́nà wà má ẹ̀ka ọ̀nà ìdáwọ̀ sọ́nà ọ̀sẹ̀ kẹwẹ́ ẹ̀jìrì ààrùn ọ̀hán nàìjíríà ẹni àdọ́gbẹ̀ ìlú polisi wà lẹ́sẹ̀ mi anamẹ̀tí mọ̀ màlìkì jálẹ̀rà nìtòdọ́ka mẹ́lẹ́m yẹkùn yẹkùn yẹwùmẹ́yìn abizana ikẹ̀dẹ́lẹ̀ e wọ́n fi máa hẹ̀kẹ̀ mọ́ nọ inú mọ́ tó múlẹ̀ ọ̀dá hábíà láhẹ̀dẹ́ mọ̀ láti máa hẹ̀kẹ̀dẹ́ ọ̀dá àánà ẹ̀kọ́ tó múlẹ̀ sọ̀lá ọ̀rẹ́ sọ̀lá wọn ẹ̀ kó wá hẹ̀kẹ́ ìdán ọ̀ hẹ̀kẹ́ ráùn àwọn mi ìsọ̀nà yàrá kan ẹ̀ e, ara mọ́ bí kẹ̀dẹ́ yúkúta ọ̀nyin alẹ́mà máa jẹ́ sọ́ ọ̀bẹ̀ yúkúta ọ̀gá káàbùrì ni ìjọba mi then nim ẹni nim ẹni mu yẹmẹ ẹni mu ne ti ni ṣẹlẹ ẹna dẹbi màálù àbíká dẹbi dẹba fóòlì dẹ dẹ na jọ dẹ yàmẹ ẹni bẹrẹ na jọ náà wọ́n ti dá lọ ní bẹrẹ ọ̀rẹ́ ni mẹ ogudoko ogun àwọn ọgbàrẹ ní dẹka ẹni jọ náà ẹni jọ náà ila kaka ayi kudu sani anibi kenyo ina jini islam anaka imam abu dawud medobe tuzini anaka ingozi oni imam bukhari muslim zidi hadithi ya di al-albani lewis hadithi ana sahih mbawa oyi dukutu ahere huni ewe jana kuhuna ayakona rekuwa hera atana kwenye ula wa baba

ini a control kuma mai mace da su tuta da mai na tsohon plasta da wurin kowa da rita na aka wata haka kwanwin ẹ̀dẹ́ mata ẹ̀họ́nà bẹ̀ àwọ́ ẹ̀dẹ́ ìgbà òṣè blọọkù ọ̀nyá kára lè ojú kọ ọ̀dàrí ìwà náà gànyẹ̀ ní àmẹ́sọ́ tóra dábì bí ilẹ̀ náà kùrẹ́ ní ìtọ́n ẹ̀dẹ́ àkùsìkọ́ tó blọọkù góòtù ọ̀nyá kára ìdẹ́ kọ́mọ́lẹ́mọ̀ mẹ́ ọgọ́rin náà ni ẹ̀zẹ́ máa yà á tútù rẹ̀ lùkúta ẹ̀zẹ́ máa yà á tútù rẹ̀ lùkúta ìmáàmù muslim ọdí àdíkù ẹni sọ̀hí kan yóò ní oyé jáàbìr rọ́dì ọlọ́wọ́ ánì kọ́ńtò mọ́tòlá ọ̀dọ́làm kóò yọ ká kókò àwọn planta ọ̀dọ̀ sìmẹ́ǹt ọ̀dọ̀ pẹ́ǹtì kúta lọ́tọ́rí yọ don tó wọlé yẹn ọ̀dọ̀dà tó lè ọ̀dọ̀dà tó rà lè kúlà àbúká tó wà rẹ̀ máa around the table for you that. Ṣé eré ọ̀nà ilé ìjàpá ọ̀nà ọ̀nà ọ̀lọ́pọ̀ mi ẹ̀kú ìlú ẹ̀ ọ̀nà náà wùdí bá ojú ẹ̀ anásán ọ̀rẹ́ anádẹ̀ àgbàkà. Ẹni bẹ̀rẹ̀ dẹ̀ yín ẹ̀dẹ̀ ní ìtẹ́mẹ̀tì wá ìtẹ́mẹ̀tì rẹ̀ nígbó. Ẹ̀dá ń gbogbo olùkú yá ìtẹ́mẹ̀tì kó mẹ́rẹ̀ ní ìbẹ̀rẹ̀ yá. Dọ́dọ́ká, a ní mọ̀ wẹ́kùrọ̀ ní ẹ̀dẹ̀ sí ní ọ̀mọ̀ ẹ̀dẹ̀ sí ìtẹ́mẹ̀tì rẹ̀ nù àìdá mi nnukwu onye eriri ọba ní oge na-asa a ní bàbá ọhụrụ wee tọọ ya mi nnukwu mee ẹ̀ẹ́mà ní ní mmasà dẹ́bẹ̀ ẹ̀ẹ́mà bá yẹ nídìí ègbé bàbá yà mí àìdá mi nnukwu dọ́gba ní àná òkú òkúrú mà ọ ọ inú yẹn ní ọ̀rọ̀ náà rẹ̀ ana ti ọ̀dẹ́ ìka òkú ìdòkó kó mú ní màbọ́ọ̀lù That's all I'm doing. Hadith is Sahih. And the story that even of one word of one of you, that even on our head, anyị onye na-enye ile n'aka na ịlọ dana daka na waa dana waa onye na-eji ha mọtụ ọ tụjọ koko ala wajọ koko ala ọkpọkọ then wọ́n àfàrí ní ẹ̀kùnkún wọn ni lákàrà àkùnmàkẹ̀lùkún wọn ni wọ́n àfàrà rù lóríka kútọ́nà ni kúti aníkọ́nà tí kọ́nà ìjẹ́ tó èmì ìjúlẹ̀ lọ́ni lẹ́rìn lọ́sẹ̀ ilé olóko lóhun ni àrùwá àwọn ilé ilé nàkàlẹ̀ ni àwọn mẹ̀ àwọn ni ni ni náà ó ti wà ní

dọ́nà ọ̀nà ní pọ̀ká jọba lọ́họ̀gbọ́ dọ́nà ọ̀rọ̀ ayá mú pàgbésà ọ̀nà orí pọ̀ká jọba àrùwọ́ mi dọ́kùnà ìtàn ọ̀nà orí pọ̀ká jọba wọn náà yìí lóye jẹ́ àbúkọ̀rẹ́ ọ̀rẹ́ tọ́nà ọ̀nà àtẹ̀sẹ́ ẹ̀ máa ń yìí sálà náà máa ń ẹ̀kọ́ báyìí ti ti kẹrin àkókò àkọ́fẹ́fẹ́ dọ́mẹ̀ká òkú mórí ẹ̀ báyìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà tó ń sọ̀lọ̀ fẹ́ àwọn ọ̀fẹ́ lẹ́tùsọ̀gbọ́n náà tó bá fún àwọn ẹ̀yà pẹ̀lú bẹ́ẹ̀ náà ojú òkìkù وفي رواية بين قلوبكم تتوى من التزرة أو أموري ومكا واني ويتمون ينعين أو كمون مكا إيه أولا تعمل دعوة وزي مقصالة تدور تزرة يكون قيامة يسان دعم يعني لسوء يقول لكم أنت أولا لسوء كالكتا مياه واني لسوء دعم كمياه ومن أبدا أولا ẹnẹ́ jọ́kẹ́ ni máa nìmẹ́ ojú ẹ̀kọ̀rọ̀ náà ga òkúọ̀mù náà kàkẹ́ ẹ̀yà ní ọ̀gá ní ẹ̀yìn ìfẹ́ amẹ́ dáàbí islam dáàbí jọjọ ọ̀gá ní ayẹ̀ dé inokú ẹ̀mí ní dèrè ọ̀gá ní ẹnàkọ̀ òwe kùnmi dáadáa fẹ́ǹsán dáadáa kẹwàá ayẹ ọ̀gá ní ó mèyí ẹ̀dẹ́bìrì ọ̀gá ní ayé ọ̀nàyìn wọn náà ọ̀nàyìn wọn alẹ́ tẹ̀wọ́ ẹ̀wẹ́ tí ó dọ̀ ọ̀mà ní dáadáa fẹ́ǹsán ní ní náírà dọ́kítà mílíọ̀nù kẹ́nu tó ní ebi lẹ́nu dáàbí ó kọ́ ilé náà mọ́jọ́ oòrùn ẹ̀mà náà bèbì ilé mọ́tù ẹ̀ tẹ́wà fúrẹ́wú dé ìnàrí àgbògbò ọ̀rọ̀bàtọ̀ bàbá àgbà àfúrẹ́wú àgbò àkàní àkàní 50 naira máa kàkà ẹ̀wà ń tọ́nà àgbò àkàní 50 naira tẹ́ẹ̀dẹ́ máa rọ̀tọ̀ náà ní ìlú máa ní ìdúrà ìmáàmù ọjọ́ ọjọ́ làkọ́lá ìmọ̀lẹ́bí dípò ọdájẹ̀ ti gbọ́rọ̀ àgbò fẹ́ ọ̀tọ́ ló dòwò oró àbáwọ̀ yá máa ṣàrọ̀ ṣàbá wàláhì àmàmàkún mọ̀kùnlé ẹ̀sẹ̀ kábírà wàláhì yá ní tọ́ọ̀bù ní ìgbà ṣàlẹ́ǹjì aná rẹ̀ àti ló bá ọganye náà ní gbọ́rọ̀ náà all na e e ọ̀gànyẹ́ na mọ̀ lùdì ọ̀gànyẹ́ náà ní ndị mọ̀ lùdì ní àìká bẹ́ẹ̀ máa ẹ̀kọ́ náà lókè gẹ̀ẹ́ ya wọn dàdúgbò àánú ẹ̀dá bìtìbìtì na na dẹ́rẹ́ èyí náà ni àyíná ṣọ́kà gọ́dí wọ́n kàdé ìmọ̀ ìjọ́kọ̀ ìjọ́kọ̀ mú ìrẹ̀dẹ̀lá àwẹ́dẹ́ka ṣùgbọ́nàlá wàlhámdùlìlá dẹ́rẹ́ náà ìjọ́sẹ̀ nẹ́rẹ́ àwẹ́ wíwíwí jẹ́kọ̀ wọ́n rẹ̀ jẹ́ àwẹ́ ẹ̀lẹ́ màmá nìyàn mú ìrọ̀dọ̀ ṣọ́gà náà ẹ̀yẹ láyé ẹ̀yọ̀gà sáà ìsìláàmù kọ̀ọ̀sáà tó wàá kàwọ ẹmọ wàá kàwọ ẹmọ wàá ìsúnà wàá kàwọ ẹmọ òjèríkà wàá kàwọ ẹmọ òjìà wàá kàwọ ẹmọ òjìlára ẹni ẹniwè òjìà òjèríkà wàá ìsúnà ẹni lányẹrẹ àgbò kó mọ́ ní màá ní mọ́ta ẹwọ̀ kànyọ́rọ̀ sẹ́mẹ̀tìrẹ̀ àwọn ọ̀rẹ́ kí azẹ́mọ̀lẹ́ kan kàmẹ́lá kúsànà lọ̀tẹ̀lẹ́ kújẹ́ kúsànà ààmẹ́ ààrẹ òkè gbogbo kúrẹ́ nì azẹ́ èyí tó ọ̀tẹ̀lẹ́ lọ kúsànà yóò dé yìí òkúrùn nínú àgbòrò lẹ́yìn ọmọ amẹ́jẹ́ ma náà yìí kúkúta lẹ́ẹ̀kúta lọ́wọ́ náà ìká bọ́ọ̀tù wọ́n bá ẹ̀kẹ́ báyẹ̀ ẹ̀kà bọ́ọ̀lù ní kòrán ojú dẹ̀ka ẹ̀dẹ́nà ẹ̀ka ẹ̀ní ẹ̀nà ẹ̀ka ẹ̀ní ẹ̀lẹ́nàyọ́bá ní náà ẹ̀kùnrin àyọ́nù àrùgbọ́ ọ̀dẹ̀ wọ́n yẹ́ mú mẹ́lọ̀ ẹ̀kẹ́ lọ́rùn ẹ̀ẹ́kà gbogbo ọmọ rẹ̀ ẹ̀ẹ́ nàtàrà ẹ̀lẹ́nà ẹ̀kọ́ ọ̀lẹ́mà lè jùmọ̀ lọ sí ilé rẹ̀ lẹ́mà tí wọ́n lẹ́ sọ́gbà ní àbìkílẹ̀ rẹ̀ kùtù ìmáàmù buhari àti muslim ajé àti ìgbẹ̀kọ́lùtún mùsùlùmí ọ̀sọ́lá ká ọ̀gá ìfẹ́lẹ́ ní ẹ̀rù di the jews okòlùlọ́wọ́ ní ìlúwa ẹni ìjọsọ́nà lọ́rẹ̀ wọ́n tó tọ̀ ọ̀sọ́lá ká láti ẹni ẹ̀rù wà nà sọ́rọ̀ olùlọ́wọ́ yìí kò lè yahoo nàtàrà ní ẹ̀kùnfẹ́sẹ̀ ọkù òjé náà wọ́n yọ̀ ní bùbá èyí kọ́ọ̀tọ̀ aláàbí ọ̀pọ̀ ndẹ̀ẹ́sẹ́mẹ̀ ìtọ́kùnrin gbogbo àríyá ìfàdáàdì àwẹ́dá ẹ̀nẹ́nà ìṣọ́ kúkú sí prọ́fẹ̀tẹ̀ ní kúkú náà lẹ́yẹ̀ ní ẹ̀nẹ́nà àbára àáyẹ̀ ẹ̀nẹ́nà àbára àáyẹ̀ òdẹ̀wọ́wẹ̀ àìjẹ̀ká kújọ náà yà ìgbújẹ ẹlẹ́lẹ̀ ní ìbára hàn ẹ̀yẹ́ sí bàbá ọlọ́nà ìpanyà ẹ̀dá àkókò máa lẹ́yìn sí ọ. wọ́n àtìkà máa lẹ́jọ́ ọ̀nà ọ̀nẹ́jẹ̀ ìrìnàlẹ̀ dáàbò lónú dáàbò ẹgbẹ̀dẹ̀ ìrìn ìrìn wà lọ́rùn. a ń tó mi sí máa yà á lọ́rùn

النبي عليه الصلاة والسلام أنا في عائشة مدارة رضي الله عنها حديث ما نبي رواية نقول هذه نيوز أولئك أصحابي هذه نيوز دولة عائشة رضي الله عنها أوكي أنه ما أنتم تقول لها أنا ما أرجي أنا ما أرجي كذا ما أرجي ẹni mi tún tún mo jọmọ̀ lẹ́jọ́ mo jọmọ̀ lẹ́nu mo wọ́rọ̀ ọ̀rọ̀ ìlú náà fi kú ní wọn. lọ́kùn mi wọn lára dáa. ẹ dáhùn náà tó sọ́ọ̀nì ẹ̀rọ bí akóso ọ̀sán fọ́ọ̀rọ̀. ilé náà mo lò ní ìyàwó jáde nà sára ìdáhọ̀rọ̀ kòkòrò àbíyá ìgbàsáàjì àkókè náà sí málẹ́jà níbẹ̀ sọ́ọ̀rì máa ó kújà níbẹ̀ ẹ̀rọ àwàrá máa lẹ́kùn àwọ̀dá ọgbẹ́kẹ̀ rọ́jọ́lọ́ ọ̀dọ́ ọ̀nà sábẹ́sẹ̀ lè rẹ̀ tómọ̀lì inú ọ̀nà tómọ̀lì ọ̀nà ọ̀nà mẹ́mọ́ ara ìnìyàn ọdún mẹ́rin sálámù nìkẹ́rẹ̀ ọ̀lẹ́kùn sálámù lọ́ka láàrín ọ̀tọ̀lọ́ ẹ̀rẹ̀ yẹ̀mú ìtàbọ̀tò gbogbo àmìyà ní mẹ́fàájì because me don talk oh ene le no to mori ku ana ka do ba se ah na won ni afala tuta do ba ha ha heke ka yahudi no to ni wa na bara agoke dikuta do je ni e ba ha heke àwọ̀bá lọ́tún lọ́tọ́lọ́pùká àkókè kútọ́dọ̀ jẹ́ ní ẹ̀bàbá ẹ̀kẹ́ dẹ́gbùnrin kò tó wá ní ìdọ́dọ́ lè dé ọdún ẹni tó mú ẹlẹ́tùnú ọdún tó mú ìpá náà tó towards the end ọmọ ìwọ́ jẹ́ lọ́dún rẹ̀ har ìyẹn lọ́dún mú ṣẹ́ ẹ̀sẹ̀ lọ́tọ́lá ojú náà wọ́n náà ilé ànájẹ́ ẹ̀rẹ́ àfẹ́kẹ̀ ẹ̀yà bá ti sẹ́nìkà òyìn kúdá dọ̀rọ̀ ṣẹ́kẹ̀ dọ̀rọ̀ nílò ẹ̀yàtọ̀lá bá ń náwà lẹ́ẹ̀kà lẹ́ẹ̀kà ẹ̀yà ń kàtà lọ àkàtọ̀lá mẹ́ àmá ń tó múlẹ̀ ọkàbọ̀ náà dẹ́ni ìkàkà oyè wẹ́ẹ̀dọ̀ kàmù nà lówé àtúnwẹ̀ ní bóró dọ̀ọ̀bá yẹn bí ẹ̀yà nìkan wà jó wà jó ń tó múlẹ̀ yẹn ọ̀dọ́ òdòdó kúkú náà dáwọ̀rá ẹ̀ dáàkọ́ trọ́ọ̀bù ní ilé yìí àti ilé ìrìn náà kúrẹ̀ nù ìrẹ́ orílẹ̀ ìyá òkúta mọ́ àtọ́lẹ̀ bàrà hánà ìka àwọn náà tọ́ba àhẹ́kì láìkọ́ nàrí jẹ́ ìlọ bá bà jẹ́ ràjẹ́ láìka báyọ̀wà náà kò jẹ́ wẹ́n tó rọ̀ tọ́lá báyọ̀wà náà kò jẹ́ ògbónà òtù táà nà gẹ́ ìlọ dáyọ̀wà ní ìrìn àyè àpò àhẹ́kẹ̀ àbúrò náà ọ̀tún òtù lọ́ọ̀lẹ̀ sálà ní àdíjẹ́ láìka imam abu da'ud lọ́rẹ̀ àti imam ahmad ibn hanbal wọ́n tí wọ́n kí láti tó fi dùn kọ́kùnrin ìjà àbúwọ̀rí kúta mẹ́rin àkọ́ìlà gẹ́ dáwà gẹ́ dáìké bá ní mẹ́rin bèkì bá dáwà gẹ́ dáìká bá ní lọ́nchọ́n dáwà gẹ́ dáìká wọ́n ní fọ́nẹ́rà lọ́nà tẹ́mẹ́ ọ̀pọ̀ lẹ́sẹ̀ jọ́lù burú jọkùn gbogbo àbúrò ìrìn àwọn ọkà ní àwọ̀ ìlàìlàyé òkú òmòlì wà náà dé wọ ẹsẹ̀ fúrẹ́ kọ̀rọ̀ nù dẹ àánú maka ẹ̀hóró maka dẹ madina bórí àná alàlẹ́ ní madina sá láti tẹ̀lé lọ́kọ̀ọ́ ní madina tó níyà dẹ kó òmòlì wà nílọ dẹ pẹ́kẹ̀lì kàfẹ́ dẹ náà. àwọn yìí dẹ́ dàkà yìí ẹ̀yà alẹ́bẹ̀ẹ́ni ẹ̀rọ ẹ̀yà yìí ẹ̀yà sọ̀lá wẹ́rẹ́ mú kàrá náà ẹ̀ dɔkɔ mori enire dɔ yɛ dɔɔ kan idzo ya na abɛ tɛ o na ɛmɛ ama mo do yɛ kare tɛ o nɔmɔ n'oya na abɛ agbawɔ yeli zɔnu mu ɔbɛ ka ha ka amadi ya ka keezo la ɔn tó mo yɛ tó do nyɛ n'aba tɔba dai ko dunu ɛna kuru yi dɔn tó mo yɛ ahyɛ yɛ tɛ bɛ ɛni mo ana yɛ ka ɛn tó mo yɛ kum ɔnɔ wa ìfɔ abɛrɛ ana yɛ ka bɔba ana koro kuma ọ̀yà kò trọ́bù mú wọn trọ́bù lẹ́rẹ́ ìtìtẹ̀lẹ̀ ní wọ́n tó mú yóò jọ ọ̀yà kò trọ́bù kò trọ́bù ní àfihàn wọn láti dẹ́mọ̀ àkàrẹ́ ìjọ káàlù wọn lẹ́jọ́ náà fún àwọn ìtrọ́bù nílọ ẹ̀yọ̀ ìmáàmù buhari ilẹ̀ àtàlẹ́sọ̀ ìmọ̀sáàjì àtọ́làpẹ́ẹ́tẹ́ dọ̀mùdàníyà káàkiri lọ́nà bravo lónà máa jí máa lẹ́tẹ́ yẹn yẹn lọ́nà nínà àgbóbá ní máa lẹ́tẹ́ lọ́nà ọ àgbóbá hẹ̀kẹ́ àkà àhẹ̀dá lọ́kà máa lẹ́tẹ́ sàfà mọ́tìlẹ̀ àrọ́ ọ̀nà máa lẹ́tẹ́ máa kàrà náà máa lẹ́tẹ́ kàábà ìlà wọn wọ mọ́tìlẹ̀ rọ́dù ọ̀rẹ́ ọ̀rẹ́ sálàm àti máa lẹ́tẹ́ rọ́dù ọ̀rẹ́ wani mfaruhu ta yake haru ne hei malafin tuhun sallallahu alaihi wasallam wa masjid al-aqsa alka wani mutake haru da ya tun masjid al-aqsa malaka na ifalasi da wa fakka allahu akra umun na malaka na hura dohun yahudi ni umun malaka na hura dohun yahudi ni wallahi masjid al-aqsa ona bi kula al-kiblatai wa thalith al-haramai ona bi ahiba fana da ika da kusala inu mutum sallallahu alaihi wasallam da gani haram ẹ̀sánú yìí مسجد الحرام مسجد النبوي مسجد الأقصى اللهم أنت المسجد الأقصى من الغاصبين اللهم أنت المسجد الأقصى من الغاصبين من اليهود الغاصبين اللهم أخرجهم منه أذلة الظاهرين ومن نوع كتائن الشهود ومن نوع جنود تسجد mori اذا da na ba se وين wale تقول wa ma de ko mori o tu ka de ko mori ya la kusa la ido ya kusa yahudi ni bàbá mẹ́ka ẹ̀wò kó mú ya jòzí lè máa sọ́pọ̀ lè yahudi inú kẹ́yìn ìrọ̀ iná bí arab leaders ẹnu aná bọ́ ẹ̀mú náà wọ́n tẹ́wọ́ yahudi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. so àhẹ̀tẹ́ náà kà á nọ ẹni ilé mọ́ wọn náà ẹ̀rọ mẹ́rin ìyá ọmọ bí i àpá ẹ̀rọ ìlànà ẹ̀rọ ọ̀nà ẹ̀yẹn na ọ̀dọ́ ọ̀nà bí rẹ̀ ẹ̀wọ́ ẹ̀rọ ọ̀nà ọ̀nà na mí ìdíkà ẹ̀rọ rẹ̀ nájọ́nà mọ̀gbẹ̀wò yẹ ẹ̀rọ ìlúgbà tí ó àwọn ọ̀nà ìmì àtẹ̀yẹ mbòlókè yẹ nà pa àlùsẹ̀ àgbàlá sí pé náírà ló sọ wọn. sọ́wọ́ mẹ́ta yìí mọ́ nájọ́nà mọ̀gbọ́nà làgbàgbà máa ń tẹ̀ ń tẹ̀wé ẹ̀rẹ́

ẹ̀yìn asálàfà ìsánámẹ̀ ọ̀gbọ́n wa èkèlò ìtìlú àwọn owó abẹ́rẹ́ tó àjọ ọ̀dá tó ebú ẹ̀dá ana ìgbà ọdún ní ebúlé náà ẹ̀yìn àǹfààní àná ọ̀gbọ́n ta lùtìlẹ̀ ni ṣe wá ogé ni alìmọ̀jú ọ̀hẹ̀kẹ́rà ní báwọ̀lìfà túwé náà ọ̀nà finally ẹ̀dẹ́bìdá ẹ̀tọ́kù òun ní ìyẹ́ ṣe wọ́n yìí ṣe bọ́ọ̀ òkúmọ̀lì àwọn ọ̀rẹ́ ìdínú ọ̀rẹ́ àwọn ọ̀nà mẹ́rin lọ́nà àgbúkà òkúmọ̀lì nínú àdíjẹ̀ lọ́nà nínú àdíjẹ̀ ní àbúdá òun lọ́dáwà sí ibùn májà ní àgbájúṣọ́ àhàtàkì ní sọ̀rọ̀ ìjáàmù àgbúkà òkúmọ̀lì jọ ọ̀rọ̀ mẹ́ta àbí àndá ilé ìdí mẹ́sìn mẹ́sìn and surgery anybody near the medicine and surgery wamana nwunye ya ezukere ẹwọ̀rọ̀mọ́ bàbá ọkọ́ àmì ọdún ìbẹ̀ na wà bẹ̀rẹ̀ ìfọ́ ẹtùkwàlá wọ́n ti pọ̀lẹ̀ ìdìbò ẹ̀wọ́ àyẹni fọ́ àbọ́nù ẹ̀rẹ́kẹ̀rù dọ́kítà lè wọ́n abẹ́dọ̀ ẹtùkwàlá wọ́n abẹ́dọ̀ wẹ́ hàn àmì ẹwọ́ àmì ẹwọ́ àmì ẹwọ́ kárọ̀tà wọ́n àdìsí ní ọkọ̀ sí ìjẹ́ tó pọ̀lá òkú òmúrí àti ya yẹba ányẹ́ máa mẹ́ gáwùrí òtù gọ́nọ́màlì gáwùrí ẹ̀dẹ́gbẹ́ ní ẹ̀kú ẹ̀kú èrò na bẹ́ẹ̀ òdòwú a ní prọ́fù ní à lówèsù ìbàdàn ní ọjọ́ ìbàdàn lọ́kà dayere suru da idan buranji da ni ma ne idan abar kire da ko ye he da to da da ko wa ha wa to ku da ko he ana wa go ila ha da to da da ko na ha ko la tu ko na ko won ama o ko mo ri ala de an kuntum ne because any wakɔ dɔdi mɛsɛn dɔdi le lɛ ɛnyɛ mo mɛ mo ban anyi skeleton arikɔla ɛna ìdúró bá fi mɛ ɛnyɛ ɔnyɛ ŋgɔ ana ti sɔrɔ lórí láì wọ́n bí wanyɛ ŋɔ ɔna ìsɔrɔ problem ààrẹ nínú dídà di àká anáyé ní oyè ìjà ìjà be ala ilé oyè ìjà yàrá ọyìn wọ́n ní àtàkùn náà lè yàrá àárẹ̀ mórí ẹ̀rọ ẹ̀ lẹ́bi ní ilẹ̀ ẹ̀sẹ̀ ṣe àwọn ọ̀sán ẹ̀wọ́n ní kọ́ ní ìdójókù wọ́n ní àkàrẹ̀ náà ẹ̀ka ìdójó mọ́ ìwọ́tọ̀ ọ̀sìn fún ọlọ́run yìí ní àwọn ọ̀nà gbogbo ya tó mọ̀ níbẹ̀ ọ̀dà orí ìní ọ̀nà ní àárín ọ̀nà ọ̀bẹ̀rẹ̀ rí kí ìmánì lọ́bẹ̀rẹ̀ rí àkídẹ̀ anáìka ọ̀jẹ̀rẹ̀ ọmọ náà ọ̀rọ̀ ìyá ẹ̀yìn àwọn ọmọdé ẹ̀rọ ló ń Ya lọ sọ̀rọ̀ àwọn ìsọ̀nà ìyá àti ẹ̀sìn ẹ̀yà fẹ́ ẹ̀sìn ẹ̀yà náà ẹ̀yẹ wọ́n tó lọ sọ̀rọ̀ àwọn ìsọ̀nà ìwúni gbogbo ọ̀yìn ní àná ọwọ́ ìrẹ̀ta ọ̀yìn náà ẹ̀nẹ́ náà ẹ̀wọ̀ ìta ọdún ẹ̀wọ̀ ìta olú ẹ̀wọ̀ ìta ọ̀yìn ní ha gbàgbọ́dọ̀ lẹ́hùn náà ká ọ̀yìnlá ìbí yàrá tí àwọn náà ká ọ̀yìnlá ọ̀hún bá ní ìtura ìwúni gbogbo ọ̀gbọ̀n lójú

ya ya ji atule na ya ya ya ji atule na mukoro ya se na mukoro do agwa mu na mi su da mukoro ni me ko na gogo abi ogbo mori na eka enne kwese enne le madu ayo atule ele le madu ayo ah. mu na ya fumu umar barkono ya seruka na wa mayan bayo ah. ada ini anya ini wa bẹ́ẹ̀ ìwọ ara gẹ́nà bẹ́ẹ̀ ìwọ ẹgẹ́ àbúkù mọ́rin náà ẹ̀kẹ́ amẹ́ríkà ẹ̀lẹ́nyẹ́rẹ́ ìyá ẹ̀ ní ẹ̀lẹ́nyàkókò ìyá ẹ̀ lẹ́ẹ̀ sí ìsú káàkùn lé tuntun ẹ̀ ọmọ ìta máa náà náà ìgbàgbọ́ lẹ́sẹ̀sẹ̀ wọ́n lọ kọ́ ọmọ ìgbàgbọ́ ìgbàgbọ́ ọ̀nà bẹ́ẹ̀ àbúrò ẹ̀ dáwọ̀ sáà ní ìràgbọ́n náà ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ máa tàbàlẹ́ ìtẹ̀lùmọ̀bárùn-ún ní sàhárù ó hàn án gẹ̀gẹ́ mun na ruwa ko kuma na jiri yara da zai mu duwa yawa mun ja su mu ne faukan mawa wasu ma ne idan na ina ayi ne ka kai ne mun na wa ha ho na mun na an ne ki biya no dan ba ba san biya du mun na ruwa jiri wa mun na wa man bai wa dan mun na wa metu wi do mun na wa metu wi do to mun na ko ba iya mun na na da na ba o ba ti sai na da na ka ni ma da ba me ya mun na ko ko tukata sukata sí ilé òkata oyi jẹ bẹ wọn sí sukata yìí ana ìka ibà ẹni ẹ̀hún náà di oyi wòlò yẹlẹ wọ ọmọlẹ lóògbé nígbà yìí tó dé yìí àbúta òkè àmì yìí jẹ yìí ana wà mí kàtẹ́ ní ahúrò lè mo nà tó akata ìdí àmì ẹ̀ òkòkò àbí ìtọ́ni requirement ọ̀nà ìlànà dọ̀lọ̀ propagate de tó jẹ̀ òkúta ọ̀nà ìmọ̀ àwọn ìtọ̀rọ̀ yẹn nọ́lẹ̀ طبعا اه ان الكورنيك بتعمل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 الصادقين منها ونتوسل إليك بأسمائك الحسنى وبصفاتك الأولى أن ترحمنا وتغفر لنا اللهم اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها يا أرحم الراحمين اللهم أخلص نياتنا وتقبل حسناتنا وامحو حوباتنا ولا تفجر فيك رجاءنا واختم بباقيات الصالحات أعمالنا اللهم أقضي خير حاجاتنا اللهم أقضي خير حاجاتنا اللهم أقضي خير حاجاتنا برحمتك يا أرحم الراحمين اللهم يا مصرف الأسباب ويا مفتح الأبواب ويا قاضي الحاجات ويا مجيب الدعوات اكفنا بهلال والحرام واكفنا بفضلك عمن سواك يا أرحم الراحمين اللهم يا فارج الهم ويا كاشف الغم مجيب دعوة المضطرين رحمن الدنيا والآخرة ورقيبهما أنت ترحمنا يا الله فارحمنا برحمة تغننا بها عن رحمة من سواك اللهم يا مفرج الكرب المكروبين فرج عنا ما نحن فيه يا أرحم الراحمين اللهم فرج عنا ما نحن فيه يا أرحم الراحمين اللهم فرج عنا ما نحن فيه يا أرحم الراحمين اللهم هذا الدعاء ومنك الإجابة وهذا الجهل عليك التقلان اللهم تقبل منا إنك أنت السميع العليم تب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وآخر دعائنا أن الحمد لله رب العالمين عباد الله الله يأمر بالأرض والإحسان والإنسان ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون فاذكروا الله العلي العزيز يذكركم واذكروه على آلائه ونعمه ومننه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم الحمد لله

ìtọ́wò pọ́tà àtọ́bẹ́ àdúgbò tí náà kaná ní ọ̀tá yíò àtìrìkẹta mọ̀dúwà wà mọ̀tá yà mọ̀dúwà lọ́kànlúwẹ̀ ọmọkùnlọ́ ọmọ إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والذي قدر والذي أخرج فجعله فلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى فذكر إن بعد الذكرى فيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير لك من الموت سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر